لله يخلق ما يشاء ويختار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وتحريكم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا عباد الله في حل شهر المحرم وعشر الأول الصيام في هذه الأيام nípa ọlá tí ń bẹ fún oṣù muharram àti mẹ́wàá tí ó pilẹ̀ muharram alimam muslim rahimahullah obìnrin jáde nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu wọn lọrọ ìwà látàdà nẹbi sallallahu alaihi wa sallam wọn ni afdalu siyami ba'da shahri ramadan. شهر الله الذي تدعونه المحرم àwẹ̀ tó fi lọ́lá jùlọ lẹ́yìn oṣù rọmọdán òun náà ni àwẹ̀ oṣù ọlọ́run èyí tó ti fẹ́ẹ́ ń pè ní harro gẹ́gẹ́ bá nẹ́bí sọ́kọ́ bá wà sáláńsì tún sọ yìí pé irun tó fi lọ́lá jùlọ lẹ́yìn ọ̀rẹ́ yẹn òun náà ni tìyàmù lẹ́yìn ìmọ̀ àtẹnẹ́fìlà ló. ajásí pé ní oṣù Muharram tá a wáyé èèyàn lè ṣe kéèyàn gbààwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ èyí tá à ń pè ní àtàkọ́wọ́ ẹlẹ́mọ́tòlá ìyẹn lè gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ káṣẹ sọ yìí pé àwọn àwẹ̀ ọjọ́ kan bẹ tó tún borí rẹ̀ bí irú àwẹ̀ ọjọ́ arọ́fà tàbí sọ́ńpa rẹ̀ àbí ọjọ́ mẹ́sàn-án ní Dhul Hijja àbí mẹ́fà Shawwal àkáwá gbàwé ní oṣù Muharram yìí ọjọ́ nǹkan tó fi lọ́lá jùlọ nítorí bí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe lọ fi oṣù yìí ti ọlọ́run kó pè ní Shahrullah oṣù ọlọ́run ẹ̀rí adẹ́sìmáwá gbàgbé ìfọ́nà ọba subhanahu wa ta'ala nínú àwọn iṣẹ́ tó máa nẹ́bí ádámù máa ń ṣe ààwẹ̀ lọ́lọ́wọ́n ọba àlejò ọlọ́lọ́ fi tira rẹ̀ ọlọ́wọ́n ọba sọ wípé kullu amali ibn adam lahu illa siyam gbogbo iṣẹ́ tó máa nẹ́bí ádámù bá ṣe tiẹ̀ ní afáwẹ̀ fa innahu li torí tèmi ọlọ́run làwẹ̀ ṣe o wàá ní ajínigbé èmi máa ti sẹ̀sán rẹ̀ wọ́n fi hàn yí pé a wà nínú oṣù ọlọ́run téèyàn bá tún wá lè ṣe iṣẹ́ tọ́lọ́run ọba àlejò ọlájàgbà lẹ́sà fún ara rẹ̀ nínú oṣù ọlọ́run fi ń ṣe àwẹ̀ ó tún fi ń lọ́lá jùlọ ká tún máa gbàgbé gbogbo àwọn ọlá èyí tí ń bẹ́ ń bi kéèyàn gbá rẹ̀ ṣàtọ̀wò ọ̀rọ̀ lẹ́yìn téèyàn bá ti gba ọ̀rẹ́ yẹn bó ti wá nù hadithi àbí ìmọ̀ọ́mọ́ àlùbáàkiri rọ́bì ọlọ́run tẹ̀lé nígbà tí wọ́n béèrè sẹ́tọ́ lọ́la jù wọ́n ní kò sí sẹ́tọ́ báwẹ̀ kọ̀fẹ́ sí wọn tọ́jọ́ nínú àwọn ẹsẹ̀ ìjọsìn yẹn fi súnmọ́ lọ́wọ́ ọba sùpánì wò dáadáa. káṣí má gbàgbé nínú ọ̀nà tí yẹn tún lè gbàjẹ́ ní ọlọ́run òun náà ní kéèyàn pọ̀ láàwẹ̀ léyìí tó ti kó ti kéde òtún bá ṣẹ̀rí àbọ̀. ìyá ìbádọ́lọ́ ẹ wá rí àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí nínú Muharram àwẹ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n yẹ kí èèyàn sọ nǹkan tó bá ní ṣe pẹ̀lú ẹ̀rí nítorí pé ìjọsìn nìyí al-aslu fiha al-man'u wat ni wọ́n tí wọ́n ń pè ní ìjọsìn ìpínlẹ̀ rẹ̀ òun ní ká sọ pé kéèyàn máa ṣe bí títí èèyàn máa fi rẹ́ẹ̀rì kádẹ́sì má gbàgbé o nínú ohun tí ó fi máa rin lẹ̀ yípa àgbà nẹ́bí gbọ́dọ̀ lòdò sallallahu alaihi wa sallam kí àgbà pé Muhammad òjijì ọlọ́run ọba ní ìsè sallallahu alaihi wa sallam òun náà ní ká máa tẹ̀ lánàbí níbi ohun tó bá pàṣẹ rẹ̀ ohun tó bá ní ká sí wọn bẹ̀ ká bá sí ọ̀rọ̀ ẹ̀ tó bá dẹ̀ sọ ìró tó mú wá fún wa bóyá ohun tó ti wáyé rí ni àbí ohun tí ó padà tẹ̀lẹ̀ ká gbà lòdòdò àti ike àfọgbọ́dọ̀ sí lọ́hùn àyàfi pẹ̀lú ohun tí àtẹ́bí sọ́lọ́ lọ́ọ̀rọ̀ àyọ̀ àyọ̀kẹ́lẹ́ sọ́ba pẹ̀lú mi. ẹ wá rí lọ́ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bá tún ẹ̀fà wa náà tún Muharram alẹ́ ká pọ̀ nú àwẹ̀ ọ̀sẹ̀ yìí náà tún wá ti rẹ́gí pẹ̀lú àwẹ̀ o. àgàgà ẹni tó bá ti gbé òun ka ọjọ́ rẹ̀ ti ń kí èdè kó fi tako sùlùtọ́ọ̀nù àgbẹ̀ sùlùtọ́ọ̀nù àwọn sọ ibi oṣù Muharram sẹ́ẹ̀ di mẹ́jọ lẹ́nu ṣùgbọ́n nǹkan tó lálàáfíà lọ́dọ̀ ọ̀fẹ́ nìyẹn òun gbà pé mẹ́sàn-án ni ìdìbò fi sáka láfẹ̀ tọ́ńtọ̀ òun bá ti gbà wẹ̀ lónìí ajá ti kó ṣe dandan fún tọ̀hún láti gbà wẹ̀ nírú ọjọ́ ọ̀la a máa gbà pé pé ọjọ́ ọ̀la òun ni wọ́n ń pè ní sáàtúwá ẹ̀ òun ni wọ́n ń pè ní sáàtúwá tó bá ti yí fún kàá sultan lákàtí ṣùgbọ́n ẹni tó bá já sí pé òun tó sunrin lẹ̀ dọ́dọ̀ rẹ̀ jù bí èsì kò fi kaka láṣẹ òun ni bí òun ni dá sóra ọ̀la ni aṣóra ìyẹn òrùkẹwàá ní oṣù muharram ẹ̀rin ajá sí pé níyẹn bá ti gbàwẹ̀ lónìí ó pin dandan fúnra ẹni bẹ́ẹ̀ kọ́ gbàwẹ̀ lọ́la pẹ̀lú àwọn ọ̀rọ̀ dágbàdà máa mẹ́nu bà pàápàá jùlọ ohun tó ní ṣe pẹ̀lú ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ ẹ̀rí pé ọjọ́ sátọ̀dé ànábì sallallahu alaihi wa sallam ọ̀fẹ́ ká gbá àwẹ̀ níbẹ̀ àyàfi àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ ọ̀rẹ́ yẹn gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wa sallam bó ti sọ nínú hadith abdullahi ibn busir as-sulami àni wọn là ànábì sallallahu alaihi wa sọ yìí pé la tasumu yawm as-sabt ẹ má ti gbà wẹ̀ níjọ́ sátọ̀dé bí irú ọjọ́ ọ̀la ìlà bí mo torí lọ alẹ́ ikú àyàfà ọ̀rẹ́ yẹn bí àwẹ̀ Ramadan bí àwẹ̀ kàfàrọ̀ bóyá ẹ pààyàn ni ó ṣe é ti pààyàn gẹ́gẹ́ bá ti sọ nípa rẹ̀ wípé inú wọ̀ tó máa wà lọ́rùn ẹni àwọn oṣù méjì wá ń bẹ̀ nígbà tí ọ̀bá rẹ̀ rú jẹ́ ọ̀sọ̀dọ̀mọ̀ irú àwẹ̀ ìyá àwẹ̀ ọ̀rẹ́ yẹn bẹ́ẹ̀ náà làwẹ̀ lérí ìyẹn lérí iye àwẹ̀ kan àbí yẹn ti ń sẹ́gbèsè àwẹ̀ àwẹ̀ ọ̀rẹ́ yẹn làwẹ̀ léyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbó ti jẹ́ ìsẹ̀rẹ̀ ìbúra àbí ti lérí gbogbo àwọn eléyìí ni àwẹ̀ ọ̀rẹ́ yẹn tó fi pé tó bá kọ́ sí ìjọ sátọ̀dé ìyá gbà ṣùgbọ́n àwẹ̀ tó bá ti yàtọ̀ sí àwẹ̀ ọ̀rẹ́ yẹn tọ́ba gbọ́ sí sábà ọ̀lẹ́ láti lè gbọ́rọ̀ sànẹ́mì lẹ́nu sallallahu alaihi wasallam èèyàn onígbàwẹ̀ yẹn o. pàpà jùlọ lẹ́yìn ìgbà sànẹ́mì sallallahu alaihi wasallam tó sọ pé ẹ má gbàwẹ̀ níjọ́ sátọ̀dé àyàfi ohun tí wọ́n bá fi lọ́rùn yẹn fún yín tọ́ba jáwé ọ̀rọ̀ yẹn lókun. ọ jẹ́ ìkọ̀fúnni ó sì wá fi náà yìí pé ọ̀rẹ́ yẹn nìkan láti gbà ní ọjọ́ sátọ̀dé anabi sallallahu alaihi wa sallam ọwọ́ anífẹ́ni kọ̀ọ̀kan yín ọ̀bá rí ju èèpo ní lọ láti họ jẹ tàbí ẹ̀kọ́ igi ọ̀húnù igi olóòrùn tó ń tọ̀hún ya jẹ láti lè fi jáwé ọjọ́ sátọ̀dẹ̀ ẹ̀rí máa wá sọ̀rọ̀ wa ẹni tó bá sàkóni ní ta sóà kí èsì kò fi takoso táwọn ọgbà kò ní ní ta sóà ìyẹn òru kẹsàn nínú subhanallah ó sọ òun ti wá gbààwẹ̀ ọjọ́ òní ìyẹn ni kọ́ wà gbààwẹ̀ ọjọ́ òní dandan ni kírúfẹ́ ni bẹ́ẹ̀ kọ́ gbààwẹ̀ lọ́jọ́ ọ̀la láti lè tún fi gbọ́rọ̀ sáà nẹ́bi lẹ́nu sallallahu alaihi wa sallam yìí ṣe pé nítorí gbàgbé ọjọ́ ọ̀la jẹ́ àṣùrọ̀ ìyẹn òru kẹwàá nínú oṣù Muharram gẹ́gẹ́ bí tọ́ba ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àdìkà. téèyàn bá ṣe bẹ́ẹ̀ ajá ti ṣiṣẹ́ tọ́ حديث bíi àbí ìbúrẹ́rọ ọ̀rọ̀ di ọlọ́ọ̀bù tẹ̀lé àná tí wọ́n fẹ́ gbà wá rẹ̀ ó ní mo fẹ́ nẹ́bí sallallahu alaihi wasallam tó ń sọ báyìí pé la yasumu ahadukum yawm al-jum'ah ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ gbà rẹ̀ níjọ́ jùmọ̀ tí ó kẹ̀ ti dájú máa sàlẹ̀ sà illa yawman qabila àyàfi tó bá gbà ṣáájú ọjọ́ jùmọ̀ àbí irú ọjọ́ àlẹ́ ti ti àlàmísì nígbà yẹn ni ó gbà àwọn báyìí àti kó sì gbàwé ọ̀sán lẹ́yìn ọjọ́ ìjọba láti sọ wípé ẹni tó bá ṣe òǹkà rẹ̀ tó pé mẹ́sàn-án lónìí níbi tá a sọ̀rọ̀ à òun lòun ń kà lẹ́yìn láì fi tako tálàfẹ́ tó ajá sí pé nìyẹn gbígbàwé lọ́jọ́ ọ̀la rẹ̀ yìí ti pé nítorí kọ́kọ́ sí àṣùrọ̀ àmọ́ láti lè fi lo ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lọ́ àṣálà ń sọ́dún àdìsí àdìbò ẹ̀rọ̀ dáka yìí fífi ẹni tó bá ti gbà wẹ túmọ̀ àǹkọ ọ̀rẹ́ yẹn lọ́jẹ́ fóńtọ̀ láti lè ṣe kíni o láti gbà wẹ ọjọ́ sátọ̀dé. kámá àbọ̀ kẹjẹ wípé a síláàdà àṣùrọ̀ wa lọ ní tọ́bajá sí mọ́jọ́ ọ̀la nígbà tí èèyàn gbà wẹ lónìí ajá sí èèyàn nígbà lọ́la nìyẹn síláàdà yẹn wà lọ níbẹ̀ pọ̀ anabi sallallahu alaihi wa sallam ojú ìwà ìdè ẹni yóò tọ́ bá pa kẹkàn sí nítorí tọ́lọ́ ọba sùhánà ẹ̀rí fi ìfẹ́ láti ọlọ́run lára nẹ́bí lèyẹn fi pátì ọlọ́run ọba àlejò láti bá fi kàn ní lóso rẹ̀ tiẹ̀ lọ àfijàrọ̀ rẹ̀ fún yẹn. nípa bẹ́ẹ̀ ajásífẹ́ ni ẹ̀fẹ́ láàánú ọlọ́run ọba sùhánà insha Allah ó ń tọ̀ wọ́n ó sì rí àforíjì ọlọ́run bó ti wá lọ hadith àbí ìkọ̀ dáadáa rọ́dí ọlọ́run tàlá wọn ló bí òjijì ọlọ́run ọba nínú oṣù Muharram ó béèrè yìí pé ìnìlàdà tó wà bẹ́ẹ̀ ànábi sallallahu alaihi wasallam wa dá lórí pé ahtasibu ala Allahi an yukaffira as-sanata allati qabla èmi ní àgbéyẹlé lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà ìdí ní ẹ bá gbàwé ọjọ́ àṣùrọ̀ nígbà tí ọba bọ́ sí sátọ̀dé tọ́ba sì bọ́ sí sátọ̀dé pẹ̀lú pé ẹ ti gbàjọ́ ọjọ́ mọ̀ ń ní àbíyèlé wípé ọlọ́run ọba máa fi sábà bí àwẹ̀ déyẹn gbà yẹn á fi pa ẹ̀ṣẹ̀ déyẹn sí ọlọ́run ọba òfin kìíní ọ̀tún ìpa rẹ̀. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أما بعد فاتقوا الله أتقف الله سبحانه وتعالى إكي الله قال الله فما كان يبي الله فما كان على يده وعلى أصحابه أتعون طوال إلى أن يصل الرجل إلى أن يصل ẹ̀yẹ rúkì ọlọ́run ẹ̀bẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ti pàṣẹ òwòdì ààrẹ ajọ́ lọ yé wa gbogbo àwọn ẹ̀gbà wa tó wá nípa wípé ọjọ́ àṣùrọ̀ ọba jẹ́ ọjọ́ ọ̀la àbọ̀ jẹ́ ọjọ́ ọ̀túnla ọjọ́ àṣùrọ̀ kéèyàn lé dúró níbẹ̀ òṣìṣọ́lá jùlọ àwọn ẹ̀gbà wa yẹn agbélẹ̀rọ ni o àdúgbò ẹ̀kọ́ kí yẹn lélẹ̀ alẹ́ fẹ́ ojúlọ́lá jùlọ àgbélẹ̀rọ ni o kí yẹn lọ wẹ ìwẹ̀ kẹbí ìwẹ̀ ẹ̀wọ́ ń ká nílẹ̀ àgbélẹ̀rọ ni o kò sí kẹ̀kẹ́ tó lálàáfíà látọ̀tà nẹ́bí sọ́lọ́ mọ́ àlejò àlejò sọ́lọ́ àyẹ̀bẹ̀rẹ̀ ti ẹ̀kọ́ àwa máa lọ fi ti ìgbígbà yẹn òun là nẹ́bí ló bọ̀ sọ́lá sọ́lá ló gúnlẹ̀ nínú ọkọ̀ àmọ́ wá ṣe káyókáyó ànábìsẹ̀ rẹ̀ ní ọlọ́run kì í jó yẹn. ìwọ́n ká wí yìí gẹ́gẹ́ àfi ń sàkọ̀rọ̀ ọlọ́run ọba ni. nítorí bá wà lọ́sọ̀tún ìkọ́rìá ọlọ́run sọ pé náà rò lọ ní hàmìyà pé ní ọlọ́run kọ́ ìwọ̀n ní máa ń jó ni. hàmìyà yà á ní ní ọlọ́run máa ń jó yẹn. torí bẹ́ẹ̀ jẹ́ àtọ́ra ká má sọ pé lójó láwa o nínú òṣìṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ọlá rẹ̀ ní wípé mo ti da iná pamọ́ sára ẹni. káwá bóyá kí tuntun ni o àbí kì í sì gbẹ iná ọjà nìfẹ́ o ẹ má gbàgbé ètùtù ẹ má ń sún o ẹ wọ́n pé kí tútù lẹ́la torí bẹ́ẹ̀ ká sọ̀ra ká má fara wa níná ká sì má gbé táyà ká má sùn káàkiri. bákan náà káwá sọ pé owó tíra ká gbọ́ kò sí bẹ́ẹ̀ o torí èyí tó gbajúmọ̀ ńlẹ̀ yorùbá bá a ti ń wù yìí àwọn ẹni tí wọ́n bá wà láàyè bí ìtọ́yàtọ̀ sílẹ̀ yorùbá fún olè gbàgbọ́ yìí rẹ̀ tí wọ́n bá gbọ́rọ̀ náà sọ. mọ̀rẹ́ ti bá wà nílọrin gbà kan àwọn akọgbẹ́ kí nígbà wọn pè tó sọ́wọ́sì lè kíjà wọn làwọn ọmọ ti jẹ́ bẹ́ẹ̀ nílọrin bíbá yìí. òkè èké lọ́dọ̀ ọ̀dùn ànìkan ló ti kí ni lọ gbajúmọ̀. ẹ rí i pé àwọn bàbá wa àfa àwọn tó fi lọ ẹ̀lú àníyàn tó dá ọlọ́nkọ́ bá ti kẹ́ wọn. ẹ̀rí wọ́n wò wípé bó o láti lè súnmọ́ bá táwọn ní òfin lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọba ni wọ́n ti gbóhùn síra ẹ̀ nígbà tó já sí pé àwọn onífà àwọn aláwo ọdọọdún ni wọ́n máa ń lọ sọ̀hún tí ó tẹ̀lé fọba làwọn àbáàdẹ́jọ àwòfẹ́ bò làwọn ní oṣù súnmọ́ bá ní ọgbà òun ti bẹ́ lọ́wọ́ wa ni wọ́n bá wó sùn jọ̀dà ọdọọdún àwọn ní ọmọ wa bá yín àfàájù lọ́lá pẹ̀rẹ̀ ní ìsìn tó bá já sí pé ọ̀la ni ọjọ́ àṣùrọ̀ wọn wá mú sátọ̀dé yẹn ànábì wọn lọ́wọ́ ayé ń gbà ní àmọ́jẹ́ bí ọjọ́ òní ta mọ̀ pé ànábì adam alayhi salatu wassalam ọjọ́ òní lọ́lọ́wọ́ ọba dà ẹ̀rí wọn á fẹ́ gbogbo òtẹ́lẹ̀ tó bá tẹ̀lé lójú ayé ànábì adam wọn wá mú àwọn kẹta àtẹkàtẹ ńbẹ wọn sọ pé kò sí tuntun lójú nínú ọjọ́ ayé ajá sí pé ṣẹlẹ̀ ẹni ọ̀sẹ̀lẹ̀ fún gbogbo ọdún yìí òjò bẹ́ẹ̀ lọ tọ́ bá ti wá sọ gbogbo òtẹ́lẹ̀ yẹn kò sígbà tí wọn ní sáwọn èyí tí ó le tí ọkọ̀ baláyà nígbà tá a ṣe dáadáa fáwọn àfàmọ́ ẹni pé wọ́n máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà wípé irun táwọn yẹn bá sọ yẹn dáná wọn padà fi bú yẹn àṣẹ̀bù fáwọn àfàmọ́ àti dáadáa fún ọmọ làwọn ní ọba sọ wípé ọba ìṣòro ń bẹ lọ́dún ni o inú ìṣòro tó wà wọn ní fáwọn ọmọ kéèké ọmọ àkú tá a máa bímọ kéèké ni ó ti jẹ́ tó ọmọ kéèké ò ní kú wọn ní fáwọn àgbàlagbà ọmọ àkú táwọn àgbàlagbà ọ̀dàgbà ni ó ti jẹ́ tí wọn ní kú gbogbo oríṣi wọn kà sọ ọba afẹ bá fẹ kíkiri ìgbó dínkù wọ́n dé sàárà wọ́n bá dá màálù dúdú wọ́n dá màálù pupa wọ́n là ń orí mọ́lẹ̀ àti pínlẹ̀ ohun tíra nìyẹn lóbi jáde pé ti táàtì rí lọ́pọ̀lọpọ̀ ọ̀kọ́já bí irú àwọn ilẹ̀ Yorùbá láwọn ọbẹ̀ tó ti rí pé ẹ̀kọ́ gbilẹ̀ kódà nílọrin àìlègbọ́n òfin jẹ́kẹ̀ ara rí bí wù ìyá ìbàdàn lọ nínú àwọn ẹgbàá wa tí wọ́n tún gbẹ̀gbà wọn la ṣe sàárà sàárà àti ẹ̀dá gbogbo àkókò. bákan náà kékeré yẹn jẹ́ kí káyó káyó náà máa ń wí yẹn ìyẹn náà lẹ́ ká máa bú àwọn ará ilé wa yóò ní gbogbo ìgbà náà ni léyìí tí ò ní ní kíni ọ tí ò ní ní ìsìráàfù nínú yìí ṣe pé kó wá jáde pé jọkẹlá sùn yìí pé kayokayo yá ẹ wá rí mú kọ irú yìí táwọn ọ̀rọ̀ máa ń ṣe àwọn nìyí ta ko ìjà láti Ọlọ́run àwọn ẹ̀ka kẹ́nu àwọn ṣíà àwọn ẹlẹ́sìn ṣíà ìsìnkẹ́ máa ń gbọ́ irú ọjọ kẹwàá oṣù muharram táwọn ń pè ní àṣùrà yẹn àwọn mú ní ọjọ́ ìdárò nítorí pé yẹn ní hussein ni wọ́n pa nígbà tá a ka ìjìnlá tá a kà di kíní nísù tó di ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún báyìí ìgbà yẹn ni wọ́n hijira fifty one muharram ọjọ́ kẹwàá òun ní ọba hussein wọn wá mú ọjọ́ kẹwàá yẹn gẹ́gẹ́ bí ọjọ́ ọ̀dáró débi yìí pé látìgbà tí muharram bá ti múra àti bẹ̀rẹ̀ wọn gbà lé wọn gbà ta gbogbo àwọn obìnrin òní sọ̀tọ́mọ́ tí wọ́n bá ti wọnú muharram àwọn ọkùnrin náà máa dárò gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣe tó yẹ pé nìyá òní tó yẹ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala. ọ̀sán kẹka lẹ̀ nípa rẹ̀ anábì sọlọ́wọ́ sálọ̀ sọ̀rọ̀ kẹkẹ́ ńpa rẹ̀ lóòtítọ́ lódodo kò séyìn rọ̀dì ọlọ́run tẹ̀lé án nínú àwọn sàbí olùkẹ́ ọlọ́run ọ̀gá lọ́wọ́ èyí sì ń sòwò làkọ́kọ́ ẹni tí wọ́n pa wọ́n ti pa bàbá rẹ̀ sáájú ti sìn àlẹ́ ìbùnà àbí tọ́lẹ̀ rọ̀dì ọlọ́run tẹ̀lé án kọ́nà inú rọmọdán ni wọ́n pa sí lọ́jọ́ jùmọ̀ nígbà tí rọmọdán ti fẹ́ sí òun ni wọn pa bàbá rẹ sọjá àlè àlè yìí dẹni olóore ọlọlá jù hùsẹ́ẹ̀nì lọ ẹ rí i pé wọn ò mújọ yẹn ní ọjọ́ ìsìnkú rẹ bákan wọn ti pa ṣáájú ṣáájú Usman bin Affan radiyallahu ta'ala anhu kódà ìgbà tí wọn pa àfáwọn Usman ti lásìkò tí gbogbo àwọn èèyàn ń yọ sí lásìkò ọdún ìyẹn àwọn ọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn iléyà déédéé ìgbà yẹn ni pa ẹ̀rí wọn mú ọjọ́ yìí wọn mú ní ọjọ́ tó ṣe pé a máa sùn kárí àbá máa fi dáhùn lọ́dọọdún. bákan náà Umar ibn Khattab radiyallahu ta'ala anhu wọ́n máa gbà wọn náà ní Abdurrahman ibn Maljam ẹni tó jẹ́ ọ̀daràn yẹn ìbókùn wọn náà pa ni níbi irun àsùbá wọn ò mú ọjọ́ ìdárò rẹ̀ wọn ò mú ọjọ́ tó kú yẹn wọn ò mú ní ọjọ́ ìdárò bákan náà bá tòṣì sí òun náà kọ́ ọ̀rọ̀ rí kú wọn ò mújọ́ rẹ̀ láti máa náà Nabi sallallahu alaihi wasallam tó ṣe fóun ló lóore jù nínú gbogbo ọmọ tí ádámù bí alẹ́bí náà máa wáyé wọ́n máa ti lọ wọn ò mú ọjọ́ ikú àtẹ́bí sọ́lọ́ ràṣálá ní ọjọ́ ọ̀pọ̀ àjọṣe pé wọn táwọn ẹni yìí ń ṣe àlè ṣe ní alẹ́ àwọ̀ tàbí ká sọ pé nǹkan lè pé kò tiẹ̀ nítìlẹ̀ ara bí ti wù kọ́ àwọn lérò pẹ́sì làwọn ń ṣe sùgbẹ́sì ni ni àwọn òṣèlú láti fi dáadé káwa sọ́ra àwọn ẹni yìí àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀mí náà ni máa mú wọ́n mú lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tọ́jú ẹ̀rọ fídọ̀ yìí ṣùgbọ́n ẹ̀mọ̀kẹ́mọ̀kẹ́ ló kó bá wa láwùjọ wa ẹ̀rí pa ni máa ń sogójì ọjọ́ tọ́ba di ogójì ọjọ́ ìyẹn ni pé tí wọ́n bá ka ogójì ọjọ́ lẹ́yìn ìjọ kẹwàá mọ̀hárọ̀mù táwa yìí wọ́n á fẹ́ wàá da ẹyẹ lẹ̀ tí wọ́n máa fọrin tí wọ́n máa jó ọmọ bẹ́yìn náà máa ń mú ogójì ọjọ́ àti ìtọ́jú àwọn ọlọ́ọ̀fíìdọ̀ torí bẹ́ẹ̀ kí yẹn sọ́ra àwọn ènìyàn ìwé ẹlẹ́sìn ẹlẹ́sìn ni wọ́n ìbàdàn náà ẹ̀yẹ́ ń tẹ́ ọlọ́wọ́n bá nípa àwọn alálàájì wa tí wọ́n dé anabi sallallahu alaihi wasallam nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu ó jẹ́ oyé wa yìí pé ẹni yóò tọ́ba lọ sí hajj ẹgbẹ́ bá ti bọ̀ yóò bá ti kù muharram yìí náà wá dé ẹni yóò tọ́ba lọ sí hajj ó ṣe hajj yẹn kò wà pálapàla kọ wùlà pálapàla kọ jáde kó lóde láti ọlọ́wọ́n bá sùpánà kò sí rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń tọ̀ wọ́n bá kọ̀ báyìí á kọ̀ gẹ́gẹ́ bí ọmọ tuntun ni ẹ̀rí wọn ni wọ́n sọ fọ́kàn náà àwọn olùmọ̀ ike hajj ní yẹn bá ṣe dáadáa kílẹ̀ sẹ́rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ àforíjì ọlọ́wọ́ ni àgbàlùjẹ́ náà ṣùgbọ́n bóò lẹ́nu yẹn ti máa rákùnrin jẹ́ ọlọ́run bóò lẹ́nu yẹn ti máa rálùjẹ́ náà àmì rẹ̀ òun ni kéèyàn padà dé ní mọ́kà záyidà fìtúnìyà rọ ibà ń fi àfẹ́ọ̀ lẹ́ni tí ọ̀rọ̀ ayé sá amáyé kékeré gbogbo kẹ́tó lè sàkóbá ẹ̀ ní abẹ́sì jẹ́ ní abájí rẹ̀ ní atọ́ra fún mílẹ̀ ṣírí nínú ẹbọ nínú àbòsí nínú dá nínú gbogbo àwọn ìṣekúṣe ìdúlé bá ti yẹn jẹ́ bákan náà rọ ibà ń fi àfẹ́ọ̀ abùsùn ojú kòkòrò nípa tọrọ àbí ọlọ́run bá sọ̀hánà bò tààlà gbogbo àwọn èèyàn wa tí wọ́n lọ sí mẹ́kà náà ọlọ́dọ̀kùnrin alẹ́ ti fún ọ gbogbo adá sí lọ́nà ọlọ́dọ̀kùnrin ọrọ̀rùn fún wa ọlọ́run owó ni wọ́n máa fi lọ ọlọ́dọ̀kùnrin alẹ́ fún wa àti àlàáfíà lọ́ máa fi ṣe ọlọ́run àìsàn ìsìlámù àlùsùlùmí وأذل الشرك والمشركين واحمي حوزة الدين وانصر إخوان الم... إخواننا المسلمين في كل مكان اللهم أصلحنا وأصلح الرعية واجمع كلمتنا على الحق وأنجنا يا رب العالمين يا أرحم الراحمين واشف مرضانا أنبياء الله سبحانه وتعالى فلن تقبل gbogbo islam àti gbogbo àwọn mùsùlùmí o gbogbo ohun tí ń jẹba àtàwọn ṣẹbọyẹ pẹrẹ wọn ọlọ́dà kò sọ àwa mùsùlùmí gbogbo àwọn onígbàgbọ́ òdòdó gbogbo ayé pátá ọlọ́dà kò sàtìlẹ́yìn fún wa ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run jẹ́ gbólóhùn ọjọ́ lórí òdodo ọlọ́run dákun jẹ́ gbólóhùn ọjọ́ lórí òdodo àbẹ̀wò ọlọ́run ọba sàn gẹ́gẹ́ bó ṣe la nẹ́bí musa alayhi salatu wassalam ní irú ọjọ́ kẹwàá muharram ọlọ́dàkùnlá wa o nínú lábúrò yìí dáàmú àti ìdáàmú àwọn tí wàá gbádùn náà wa ọlọ́dàkùnjá gbàgbèjà lálàáfíà àwọn tó wá kú sórí ẹ̀sìn ọlọ́dà pani orí jìn wọn ọlọ́run wá jẹ́ ká pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run jẹ́ pẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba ibadallah inna Allaha malaikatahu yusalluna 'ala an-nabi ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima allahumma salli 'ala muhammad wa 'ala ali muhammad وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى